أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó tún jí wa sáyé ní àárọ̀ yìí gbogbo yín pátá àti gbogbo àwọn ọmọ wa náà gbogbo ìdílé wa àní mọ́yà ọlọ́run ọba tó ṣe wá ní ẹlẹ́sìn a ò ní dẹlẹ́sìn alukurani tí à ń kọ́ lójoojúmọ́ ọlọ́run ọba jẹ́ wúlò fún wa ọmọ wa àkọ́kọ́ tí yóò kà fún wa léni ẹ̀rí láti ìdílé akin òsì ọmọ méjì ni wọ́n fi ránṣẹ́ ọlọ́nṣẹ́ ọmọ náà lọ́mọ alálùbáríkà ẹni àkọ́kọ́ nú wọn hafiz ni ó ti há Kùránì tán ọlọ́run ọba àlékè ọlá ṣe rídọ̀láì akin òsì lọ́mọ alálùbáríkà rídọ̀láì ìwọ ló máa kọ́kọ́ kà bísímìlá. a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه ولستم بآخذيه إلا أن تغمدوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم الله أكبر الحمد لله رب العالمين آه، ẹni tí ó tún wá kà fún wa òun ni àfa wa oun Sultan Akinosi. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ma هي الأيوان لو كان يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لم أو كذب بالحق لما جاء أليس في جهنم مسوى للكافرين والذين جادوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله, الله العظيم الحمد لله رب العالمين àtiwá àtẹ̀gbọ́n rẹ ọlọ́run bá kó ṣe yín lọ́mọ alálùbáríkà kó bá sanwó bí yín lẹ́sàn àlìjànnà ọmọ wa tí ó tún ka fún wa ń sìn òun náà ti há Kùránì tán mọ̀ kígbà tá bá máa fi wọlé ń sìn à ń bọ̀ wá jẹ̀rẹ̀ sí ni ọmọ wa Aisha Akínsọ̀yà àfizọ́ inshàlá. A'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم وإذا ما أنزلت سورة نظر بعدهم إلى بعد هل يراكم من أحد هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون ولقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله حسبي الله لا إله توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم الله أكبر الحمد لله رب العالمين عائشة كنصايا ọlọ́run bá ṣe ní ọmọ alálùbáríkà ọlọ́run bá wa san òbí rẹ lẹ́sàn-án àlìjọ́nà àti gbogbo àwọn àfáà wa tí wọ́n ń kọ́ yín ọmọ wa tí ó kàn ọmọ wa alálùbáríkà bákan náà òun ni Khadija Balógun Khadija bismillah. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتح فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم صدق الله allahu akbar alhamdulilayi ìyá wa Khadija balógun ọlọ́run bá kó ṣe ẹ lọ́mọ alálùbáríkà ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ tí wọn náà máa fi hà tán àwọn òbí rẹ ọlọ́run bá wa san wọ́n lẹ́san àlìjánnà ọmọ mi pàtàkì tí yóò ká nísìnyí òun ni ọmọ alálùbáríkà Yusuf Magaji bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. يا أيها النبي إذا لقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجون من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد وجود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا شهادة لله ذلكم يوعد به من كان يؤمن يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا صدق الله العظيم الله أكبر يوسف Magaji اللهم bá kó bá ṣe lọ́mọ alálùbáríkà kó bá san òbí rẹ̀ lẹ́sàn-án rẹ̀ ẹ̀san àlìjánà kọ́lọ́run bá àlékè ọlá kí ó san wọ́n gbogbo ẹ̀yin òbí wa ọlọ́run bá àlékè ọlá kó bá san yín lẹ́sàn-án rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tọrọ ọmọ ọlọ́run bá fi ọmọ rẹ̀ dá yín lọ́lá ẹ̀yin tẹ́ ẹ sì ti bí wọn ọlọ́run má fi wọn pa yín lẹ́kún ní àárọ̀ yìí a máa kọ́ àwọn ẹ̀kọ́ tó wà níbẹ̀ àáfàá wa muhammadu samin abdulgani wọ́n ti wà ń bí ẹ̀ẹ́n tí yusuf kàdá máa fi bẹ̀rẹ̀ sórí ọ̀rọ̀ à ń kọ́ra ẹni sílẹ̀ yẹn ó ti wá lágbára jù jẹ́ ká lọ sínú suratu tọ́lá ká tọ́lọ́wọ́n bá sọ ń pa rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأصل عدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا ọkọ ìyàwó lọ ṣe sùúrù ẹ ṣe sùúrù foríjì ìyàwó ẹ ìwọ ìyàwó náà ṣe sùúrù foríjì ọkọ rẹ kí lẹ̀ ń ṣe gbogbo wàhálà yìí fún ìkọrẹ ẹni sílẹ̀ tí wàá pọ̀ àti ẹ̀wà ọmọ bọ́lọ̀ ń ṣe ní ká kọra wálẹ̀ ẹlòmíà kàn kẹrù ẹ̀ jáde ni a ní mo ti kẹrù ẹ̀ jáde ẹ wá kẹrù ọmọ yín o ò kọ nǹkan kan lẹ̀ nínú Islam ò tí ì rí nǹkan kan lẹ̀ àti wọ ìyàwó tó yẹ pé tó bá gbómi parí wàá kàn kẹrù ẹ lọ lẹ́yìn ṣé báyìí ń kọ̀yàn lẹ̀ nìyẹn Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá sọ yìí pé bẹ́ẹ̀ bá ń kọra yín lẹ̀ ẹ ka àsìkò yẹn kó pé ṣe rí àsìkò tá a máa ń kà yẹn kì í ṣeré tó bá jẹ́ pé ẹni tí ò kì í ṣe nǹkan oṣù rárá oṣù mẹ́ta ni ó kà àmọ́ tó bá jẹ́ ẹni tó ń ṣe nǹkan oṣù nǹkan oṣù mẹ́ta ló máa kà tó bá jẹ́ ẹni tó yẹ pé ó wà nínú oyún ó dìgbà tó bá bímọ yẹn so tó bá yẹ pé ìyàwó ẹ lóyún oṣù kan ló bá lò kọ́lẹ̀ ó máa bọ fóṣù mẹ́sàn-án ó máa jẹun sí ẹ lọ́rùn ìyàwó gbọ́dọ̀ jẹ́ so gbogbo yẹn àyè fi bínú ṣe é gbogbo ìta máa ń fi bínú sọ kí mo kọ ẹ mo kọ ẹ wọn ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ni ẹ má kẹrù wọn jáde ẹ má lé wọn jáde ìwọ náà mọ kẹrù rẹ jáde àyàfẹ́ tó ṣe pé ìbàjẹ́ tó ṣe ìbàjẹ́ tó fojú hàn ni you know so gbogbo eléyìí Ọlọ́run ọba àlekè ọlá ń sọ pé ká ṣe sùúrù pẹ̀lú ẹ bákan náà ẹlẹ́rìí méjì gbọ́dọ̀ wà tí wọ́n mọ̀ pẹ́ kí ni kí ló wà láàárín ẹ òpó àsìkò òpó yẹn àbí àsìkò ìdá kì í ṣe opó àsìkò ida àsìkò tí wọ́n fi ń dúró tó ń ṣe nǹkan oṣù mẹ́ta ọlọ́run fẹ́ kẹ́ fi parí ìjà ni inú ilé ẹ̀ ló máa wà ò ní lè jáde wàá dẹ̀ máa fún lóúnjẹ ò gbọ́dọ̀ fi ya nǹkan kan jẹ so tó bá wá ń wò ìyàwó ẹ̀ ó ń jẹun sí ẹ lọ́rùn ó dẹ̀ ń ṣerun sí ẹ lọ́rùn ó dẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kan o tó bá ti ní ẹ̀fẹ́ ra yín mọ́ ìjọ kan wàá rí i pé ó ń lọ ó ń bọ̀ kò dẹ̀ sẹ́ni kankan láàrin o ṣé wọ́n dì mí ni wàá kàn kọlu ni gbà tó bá ti kọlu kò sí pé nkọra yín lẹ̀ mọ́ ọlọ́run fẹ́ kẹ́ máa fi parí ìjà ni ṣùgbọ́n gbà tó bá lé lọ débi tẹ́ ẹ̀ tiẹ̀ ní ríra débi tẹ́ ẹ̀ ti ń ṣe ààbò sí fẹ́mi ara yín nítorí náà ọlọ́run ọba ìlẹ̀kẹ ọlá ó ń fẹ́ ká ṣe sùúrù bá a bá torí epo jẹṣu a máa torí iṣu jẹpo ẹ wà àwọn ọmọ yín ẹ torí àwọn ọmọ yín ẹ wá tẹ̀ wá torí ọlọ́run tó bá darí jiyàn ọlọ́run á darí tó bá ṣàmójú kúrò fún yàn ọlọ́run á kúrò fún yín ẹ jẹ́ àárọ̀ pẹ̀lú ra wa ìjọsìn là ń fi ṣe ẹ fi ṣèjọsìn fọlọ́run ọba ọlọ́run ọba àlekọ nítorí pé wọ́n ní ẹyọ kan báyìí ìmọ̀ mi àlàárà ṣe ọlọ́run lára ń tọ́lọ́run kórìíra jù nínú tó fàyè gbà ò ní ká máa kọra wálẹ̀ tó bá ní alágbára ni ẹ ò lówó ó lè ṣe bàbá fún wọn ò lè ṣèyá fáwọn ọmọ yẹn tó bá mọ̀ tó mọ̀ kán ṣèyá fọmọ kò rọrùn bákan náà tó bá jẹ́ pé wọ́n nìyá tọ́lọ́run gbọ́wọ́ ẹ̀ sókè tó wá fojú rí náà kọ ẹ ó kàn lè ṣèyá nì ṣé ká mú wọn já ó lè ṣe bàbá fáwọn ọmọ yẹn ọlọ́run mọ̀ọ́dí tó fi so wá pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bàlẹ́ ọlá kó ṣe wá ní ọ̀rẹ́ ara wa so jẹ́ ká lọ sínú suratu ujurat. Ya ayyuhalladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin. eléyìí gbogbo wa ẹ jẹ́ ká ṣọ́ra tó bá gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ wá fún wa ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ ọlọ́run ní ẹ ṣèwádìí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n èèyàn ń gbé wa ọlọ́run ọba lórí òdodo tó wà ń bẹ̀ ẹ má báyàn lórúkọ jẹ́ ẹ má dédé parọ́ mọ́yàn torí pé kó má bàa di àbámọ̀ fún wa níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ṣẹ́tẹ̀rí ayé social media yìí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ti wá pọ̀ jù ẹlòmíkan sọ pé ah, be the first to comment èwo ló kọ́ ẹ̀ tí wọ́n dì mí mo ṣe máa jẹ́ the first to comment ọ̀rọ̀ tí o mọ̀ ń pa ẹ̀ o béèrè o wádìí ẹ̀ o mọ bóyá ìṣẹ̀lẹ̀ o fẹ́ bẹni ẹlẹ́ni jẹ́ you want to destroy the reputation he or she has built over the years ọlọ́run ọba àlekèọlá kìlọ̀ fún wa àwa journalist embark on investigative journalism ẹ máa wádìí ọ̀rọ̀ dáadáa ẹ má jẹ́ kó jẹ́ pé àwọn tó dá wálẹ̀ la fẹ́ gbèjà ẹ wádìí ọ̀rọ̀ ká má bàa di ẹni àbùkù níwájú ọlọ́run náà wàhálà mú àná fún ìkọ̀rọ̀ sí ìlànà. ربكم في كثير من الأمر لعنتم ولكن الله أبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله والنعمة فضلا من الله ونعمة والله عليم حكيم. ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ ni pé òjíṣẹ́ ọlọ́run anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ṣe é pé ọ̀rọ̀ tó yẹ bá gbọ́ lẹ́nu tiẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá gbogbo wa ni kẹ́ ẹ jẹ́ ká lọ farabalẹ̀ ìtọ́sọ́nà anábì muhammad sallam ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ni tó bá jẹ́ pé ó ń tẹ̀lé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin wa ni àá ti kó sínú ìnira torí náà ọba tó ṣe ìgbàgbọ́ ní ọ̀ṣọ́ lọ́kàn wa ọlọ́run má ṣe wá ní kèfèrí o jẹ́ ká lọ sínú sóràtù tauba. wà ìsàmà ń sílẹ̀ ti sùn rọ́tún nasọ́rọ̀ bá a dùn ilà bá a di haliya rọ́kùn mi ní àdì sùnmọ̀ sọ̀rọ̀ fún sọ̀rọ̀ fọlọ́ òkùlù bá òun bí àná òun kọ́ òun láyé kọ́ òun. kàdílẹ̀. lọ́kọ̀dé jẹ́.

توكلت وهو رب العرش العظيم. ẹ á lásìkò làkọ́díjà àkún yẹn nìkan ni máa kọ ṣàlàyé fún wa ẹ̀rọ máa ní bísímìlá làkọ́díjà àkún ní láfíẹ́ fún wọn làkọ́díjà àkún ní láfíẹ́ áyà tó ní agbára ni o sórí ọlọ́run rán ànábì Muhammad wá sallallahu alaihi láti gbé ìṣòro wa kó dìrọ̀rùn ni o ó ní azizun aleyhi maani tún in tó bá máa ní lára ó ń kó wa alábàá muhammad o harisun aleikum ó máa ń ṣojú kòkòrò báwo ni ó ṣe máa yẹ wá láyé ó ṣe máa yẹ wá lálẹ́ kìá ọmọ ṣe rí nǹkan sọ ni pé ìtọ́sọ́nà rẹ̀ ló máa gbé ayé rẹ̀ fúyẹ́ ló máa jẹ́ kó lálàáfíà ìtọ́sọ́nà ànábì muhammad sallam àtọ̀dọ̀ ọlọ́run ọba ní o ọlọ́run ọba àlékẹ́wá ní gbogbo ìgbà táwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ bá ti pẹ̀yìndà fàkúlẹ̀ asbi allah ẹ máa sọ pé ọlọ́run ọba tó fún mi ọmọ ìyá mi ọlọ́run tó fún ẹ ó tó fún ẹ nínú ìjẹ̀mú ó tó fún ẹ nínú ìṣọ́ àti ìlò ẹ lé ọlọ́run ọba ọlọ́run ọba kó gbàdúrà wa bákan náà ọmọ wa ka súrátù bákọ́rà يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذي إلا أن تغمدوا فيه واعلموا أن الله غني حميد àyà eléyìí ó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ zaka ṣeré zaka tá a máa ń yàn yẹn zaka ṣe pàtàkì oná ṣe ń pè zaka ní the most forgotten pillar zaka tinú nǹkan oko lọ́lọ́wọ́n bá ṣàlàyé ń bẹ̀ yẹn ó ní mo ṣe é ní ọ̀ranyàn fún yín láti yọ zaka tílẹ̀ bá ń yọ so tẹ́ bá dẹ̀ fẹ́ yan zaka yẹn ẹ máa ń yọ ohun tí ò dá ń bẹ̀ ó ní ti ẹlòmíì tòmátò tó ti bàjẹ́ ló máa ṣà àbáwọn nǹkan tó ti bàjẹ́ ó ní hmm, wàlásùn bíi àkìzí ìlà àǹtù ìwọ́gùn ò lè gba in tó ń fáwọn èèyàn yìí gbogbo àtẹ bá ti fẹ́ fi nǹkan tọrẹ ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó dáa tẹ́yìn náà mọ̀ pé èmi náà lè gbarú ẹ̀ tí wọ́n bá fún mi so ọlọ́run ọba àlekè ọlá tó ní ká ṣe káyàn zàká ẹ kó tó ṣí ọba ọlọ́rọ̀ lọ́lọ́run ọba jẹ́ àwa parí rẹ̀ sí suratu ankabut ẹ ta ló ka suratu ankabut lẹ́ẹ̀kan àbí. wàmásílẹ̀ ayatu dunya ìlàlá ọlọ́run ní kò sí nǹkan kan nílé ayé yìí ìranù ló wà nílé ayé yìí àti rémọdé. wà iná dárọ̀ lẹ́ àkírọ̀tà láyé àlẹ́ àyàwó ànúlá ọ̀kánú yàlámù. alikiyama tá à ń sọ alijanna tó ń lọ wàyí àlàyàwá eléyìí ni ìṣẹ̀mí gbére tó bá yẹ pé ẹ mọ̀ ni. fàìsàrọ kíbu filifuriki dáwò ńlọ amúkúlìsínà láòdì. eléyìí tán ká ó ṣẹlẹ̀ sí wa nígbà tá à ń lọ sí ọ̀fà tá a wọ pléènì tó ń ṣe gẹ̀jẹ̀ gẹ̀jẹ̀ ọlọ́run ní tẹ́ ẹ bá wọ ọkọ̀ tó bá dẹ́rù bá ń bà yín ẹ máa bẹ ọlọ́run ọlọ́run ṣàánú wa o tá sọ̀kalẹ̀ o ìwọ la máa sìn o. falamma najjahum ila al-barri isahum yushrikun. àmọ́ ń gbà tọ́lọ́run bá wá sọ yín kalẹ̀ ẹ wàá máa bọ́ ọlọ́run worogún ẹ̀ yá dúró ń bẹ̀ ẹ̀rí gbogbo ìgbà tí òun retí kọ́mọ rẹ̀ ó dé ó kẹ́mi ókè ẹ̀mí rẹ̀ ó máa sọ oríṣiríṣi tó bá fi dé báyìí máa sin lọ́hùn ọmọ ìyá mi ojoojúmọ́ ló yẹ ká máa sin lọ́hùn ká máa dúpẹ́ agbára wa kọ́ la fi ń sùn agbára wa kọ́ la fi ń jí agbára rẹ kọ́ ló fi ń sọ̀rọ̀ agbára rẹ kọ́ ló fi ń gbọ́ gbogbo ohun tó bá ṣe tó bá ń kí ẹ ìwọ kọ́ ọba tó gbé ẹ níyì ni kó máa sìn ẹ má fi ṣeré ẹ má fa àwẹ̀ ṣeré ẹ má fi ìsìn lọ́hùn ọba ṣeré nítorí kí ẹ tẹ́ ẹ bá ti ń dúpẹ́ fọlọ́hùn ọba làzí ìdánilọ́kùn yóò máa ṣàlékún oore fún yín ẹ rí i pé à ń rọ́ọ̀ṣì ẹ ni ìwọ wá fi wíkìwọ̀ fún ara ẹ wá gbé kùránì wá rí bó ṣe máa máa jẹ ọlá ẹ lọ ọlọ́run bá lè kí ọlá tá a bá ti ń kà ká máa kà túmọ̀ rẹ̀ ọlọ́run jẹ́ kó máa yé wa tó bá ti wá yé wa ká wá máa lò ń gbèsè ayé wa ẹ rí àwọn ọmọ tá à ń mú wá márùn márùn ẹ rí ọmọ alálùbáríkà ni wọn tó bá tún di ọ̀la á tún mú márùn míì wá ọlọ́run bá lè kí ọlá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ọlọ́run jẹ́ jèrè ọmọ ọlọ́run jẹ́ jèrè àlìjànnà títí ọ̀la tá a máa pàdé السلام عليكم ورحمة الله تعالى وبركاته